إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مقدساتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fún olúwa ọba wa jalla wa ala àtọ̀rọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábíwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam nínú àna ọlọ́run bá subhanahu wa ta'ala tún ní jẹ́ kan nínú àwọn ẹrú ẹ̀ tí ó jí padà sórílẹ̀ ayé lóòrọ̀ yìí nínú àánú ẹ̀ ó fún wa láti jọ́sìn fún nínú ilé kan nínú àwọn ilé rẹ̀ àmbẹ̀jálà wàhálà fún wa kó wa látàrí dáadáa ká fún pẹ́ lórílẹ̀ ayé tọ́ gbogbo àwọn ìjọsìn tàbá ń ṣe náà ọlọ́run kó gba ní ìjọsìn fún wa kó ṣe ní sábàbí àti ṣoríire wa láyé àti ní alkiyama gẹ́bà sì mọ̀ wípé tíra tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa lóòrọ̀ tó ní oná ni tíra àfà dr abdulazim badawi tí wọ́n sorúkọ rẹ̀ ní alwajizu fi fiqhi sunna wa kitabil aziz àwọn ibi tá ń kà lọ́wọ́ nínú tíra náà You said about education 15 minutes. 15 minutes. Ah, bita kagbẹ̀yìn nínú tírà náà o náà ni àwọn nǹkan táa fẹ́ àbí sífà aṣubú táa fẹ́ kí gbogbo ẹni tó bá fẹ́ pèrún kó ní ìròyìn táa fẹ́ kí àwọn ẹni tó bá fẹ́ pèrún kí wọ́n ní ní ara àfáàka ìròyìn mẹ́fà fún wa tó já sí pé gbogbo olùpẹ̀rún pátápátá ló yẹ kó ní àwọn ìròyìn yìí kó tó di pé yóò qualify láti pẹ̀rún lóòkè sọ́rọ̀ ayẹn ni a máa bá fi sẹ́kúlù pẹ̀rún kórí nìyẹn ibi táwọn ti gbéra lóòrọ̀ yìí òun náà ni kàmbáyìn àwọn àsìkò mélòó àbí ìgbà olú yẹ kó wà láàrin tá bá pèrún tán síwájú ká tó sì kọ́ ọmọ wọ́n pèrún tán nísìn tí tá bá ti pèrún tán náà láàásì kọ́ ọmọ ni àbí àwọn àsìkò káwà sí ẹka ti sílẹ̀ láàrin ìrun pípé àti ìkọ́ ọmọ ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá a sàlàyé nípa wípé ìrun pípé gan ó ní àwọn májẹ̀mú ó ní àwọn ṣòro pé ìrun tá fẹ́ pìyẹ gan ó láwọn májẹ̀mú tó yẹ pé ó di ìran imú ṣùgbọ́n àfáà tó kọtíra ìwọ̀n mú àwọn májẹ̀mú yẹn wá àmọ́ta padà sínú àwọn a àwọn májẹ̀mú wọ̀nyí tó yẹ pé tá bá fẹ́ pèrún dandan ta kárí pẹ̀lú taa tá yẹn tá a bá ti rí àwọn májẹ̀mú yìí ó lè túmọ̀ sí pé àpèrún àbí kó túmọ̀ sí pé ìrun so àwọn májẹ̀mú yẹn wọn afá sàlàyé púpọ̀ lórí ẹ̀ àmẹ́yí tó kọ́mọ̀n jù nínú ẹ̀ o náà ni àwọn májẹ̀mú méje fẹ́ pé alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ o náà ni dukhulul waqt ká tó lè pèrún májẹ̀mú irun pípè náà ni pé kásìkò wọlé ká tó pèrún lásìkò táwà àsìkòrò tí ìwọlé kéèsè rún lópin yẹn dandan ni àsìkòrò gbọ́dọ̀ wọlé síwájú ká tó pèrún torí pé a ń pè àwọn èèyàn láti wá kírun ni tàbá pèrún tásìkò tí ìtò so irun tá pè yẹn kò láǹfààní kankan olófa nínú sífà ẹni tí ó pèrún kó mọ̀ nípa àsìkò torí pé àsìkò kó wọlé ká tó pèrún májẹ̀mú ni fún ìrun pípé àmọ́ irun yìí ó wà fún gbogbo ìrun àyàfi ìrun alfajr ìrun àṣùbá tó ṣe pé wọ́n gbà wá láàyè láti pèrún kan láti fi jí àwọn èèyàn ìrun talákọ̀ọ́kọ́ tá máa pè fún àṣùbá wọ́n ń pè ní àbí à ń pè ní láti fi jí àwọn tí ń sùn bákanáà ẹni tí máa yan náfílà lọ́wọ́ ká tó fi sàlàyé fún wípé à náfílà tọ́ọ̀yàn yìí ó ti tó àsìkò òrùn tó bọ̀ lọ jẹ́ sàárì tó bá jẹ́nú àwẹ̀ ni àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ amma irun ẹlẹ́ẹ̀kejì fún àṣùbá náà ó ń dandan ní alfajiri ti bọ̀rọ̀ jáde kó tó di pé àápì so ní nọ́ṣẹ̀l májẹ̀mú àkọ́kọ́ fún òun pípé òun náà ní kásìkò wọlé májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun náà ní àníyà yàní kéyìn oní níyàtul adhan ẹni tí ń táàfà gbára lé lórí lẹ́yìn náà ni pé anábi ni innamal a'malu binniyat ìrun pípẹ́ ìbáadà ni tàbá ti fẹ́ ṣiṣẹ́ ìbáadà dandan ni ó gbọ́dọ̀ lọ pẹ̀lú gíní pẹ̀lú àníyàn tẹ́yẹ̀ bá ká jáde nísìn tí wọ́n ń gbogbo àwọn kalimáàsì sáà máa wí tàbá fẹ́ pèrún yẹ tí ó já sí pé ó láníyàn pó ń pèrún bóyá kan wí lásán ni tí sì ń pariwo wí à ní àzùn pèrún lópè

ìrun pípè wọ́n ti translate rẹ̀ wọ́n ti túmọ̀ rẹ̀ sáwọn èdè oríṣiríṣi èdè àwa ní sọ pé bí àwọn ta fẹ́ pè láti wá kírun àwọn Yorùbá ni wọ́n àbíràn míì ni wọ́n káwá máa lo èdè tí wọ́n gbọ́yẹ láti fi pè wọ́n àà ìrun pípè yẹn ó jẹ́ pẹ̀lú èdè Lárúbáwá ni torí pé ìbáadà ni àwọn kan wà fẹ́ pé àkídà kan náà nípa wípé gbogbo ìjọsìn tí ẹ bá fẹ́ ṣe kó máa ṣe pẹ̀lú èdè títí wọn wọ́n bá fẹ́ pè hun èdè wọn náà fi pè kódà bá fẹ́ kírun bá fẹ́ ka kọ̀ránì èdè wọn náà máa fi fi kà eléyìí kò bá Islam tàbá fẹ́ pè hun gbọ̀rọ̀ jẹ́ pẹ̀lú èdè lárúbáwá a ka kọ̀ránì pẹ̀lú èdè lárúbáwá kò gẹ́gẹ́ bí àwọn àhànàfíyá àwọn àhànàbíyá àwọn ṣàfíyà nítọ́kàn wá sọ ní pé tó bá já pé nínú ìlú àwà rẹ̀ nìkankan tó lè pèrú pẹ̀lú èdè lárúbáwá kò sẹ́nì kankan tó ma àwọn kálìmà lárúbáwá yẹn láti fi pèrú ìṣòro pé léyìí àlésọ́nà tírù ẹ̀ bá wà tó wọ́n lè fìdí wọn pè àmá dandan nìkan kọ́ èdè lárúbáwá yẹn bá a sì máa fi pèrú májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin o n'ani ni hulhul azan minal lahani alladhi yughayyiru al-ma'na irun tá a fẹ́ pè yẹn ó gbọ́dọ̀ pasófo kúrò níbi àwọn grammatical mistake àwọn error àwọn àṣìṣe tó sì pé í máa yí èdè padà àbí tí máa yí ìtumọ̀ padà nínú èdè kódà nínú èdè títí wa náà ibi tó bá yẹ ká lo ó fún tàbá lo ọ́ ń bẹ̀ ìtumọ̀ yẹn ọ̀tọ̀ ní nǹkan tí ó mú wa bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni oríṣiríṣi èdè ti wà pàápàá jùlọ èdè lárúbáwá èdè lárúbáwá òun ó tún wá lágbára ọlápò lèdè tó kún jù ju gbogbo èdè lọ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan kékeré mi téèyàn ó yí padà nínú ẹ̀ yóò tú àmì yóò yí ìtumọ̀ padà so gbogbo àwọn àṣìṣe tí máa jáde eléyìí náà gbọ́dọ̀ já sí pé ìrun ta ó pa sófò níbẹ̀ àpèjúwe díẹ̀ nínú àwọn àpèjúwe àṣìṣe táwọn èèyàn máa ṣe ní kàmọ́dé hamza akbar tí ẹ bá fẹ́ ṣe allahu akbar akbar yẹn kí wọ́n ní a tí ẹ bá ti fa hamza yẹn ó ti yí ìtumọ̀ yẹn padà completely allahu akiba àbí báwù yẹn allahu akbar tí yẹn fa báwù yẹn gbogbo eléyìí ńlá ni tí ẹ pé ó yí ìtumọ̀ yẹn padà

ẹ̀sìn fún yóò a máa jẹ́ ẹ̀sẹ̀ fún àtàwọn àṣìṣe míì náà tó pọ̀ tó ti pé àwọn èèyàn máa ṣe nígbà tí wọ́n bá ń pèrún so láti máa sọ gbogbo gbà wípé gbogbo olùpèrún a gbọ́dọ̀ gbìyànjú láti kọ́ bá ṣe máa ń pèrún yẹ nínú àwọn nǹkan tí ó tún máa ń ba ìtumọ̀ jẹ́ òun náà ni tẹ̀mdìdì zaid alalmatulub a kọ́ máa ṣe mádì ìfagùn tó lé kún lórí nǹkan tá ń bùkátà nínú ìmọ̀ àtẹ̀jìwìrì ma lárúbáwá a ní nǹkan tá ń pè ní mádì káfà ọ̀rọ̀gùn àwọn mádì wọ̀nyí ó sì ní bá a ṣe máa ṣe wọn ìmí ń bẹ tẹ́ haraka kákà ọwọ́ wa báyìí lẹ́ẹ̀mejì ni tí ẹ bá wá fagùn ju bó ṣe yẹ lọ náà kò bá mu ẹgbọ́n irú ẹ̀ ẹ̀rì táwọn bá ń ha àwọn èèyàn wà fà ha ha ha ha ha ha ha bí wọ́n sì máa ha ha ilé yìí kò bá mu bẹ́ẹ̀ ẹlòmíì tó bá fẹ́ la ilaha illallah yóò ní láha ìlàhà láha ìlàhà àà gbogbo léyìí nǹkan completely kése pọ́ǹpẹ̀ rọ́nì tó gbogbo léyìí lágbọ̀rọ̀ kíyèsí lánàá ńgbàtí fẹ́ pẹ̀rù ìṣà àwọn ọmọ kéèkèé kan fẹ́ pẹ̀rù àwọn ọmọ yẹn alákọ̀ọ́kọ́ àsìkò òun ò tí pé ẹnìkan lé wọn kúrò pé ah, àwọn ìgbọ́rọ̀ pé wọn àbí wọ́n tó bí mẹ́ta tó máa jà fún tí tó then ẹni ẹ̀ tún wá sọ pé ẹ̀yin ẹ̀pẹ̀rún rí àmọ̀rú àwọn alápàṣẹ àmọ̀rú àwọn gbólóhùn tí ó máa jáde lẹ́nu yín ẹ jẹ́ ká rẹ́ni tá a mọ̀ tó mọ̀ òun pè lẹ́yìn náà ẹ̀yin náà tẹ́ bá fẹ́ máa pèrún ẹ kó tó di pé yóò máa ṣe ẹlòmí lè máa rò kó máa ṣe àwọn kan gbọ́ta àwọn èèyàn ṣe àà bẹ́ẹ̀ kọ́ ni a kọ́ ni nígbàtà bá qualify lórí ẹ̀ nígbà láti máa ṣe in order láti jẹ́ pé ká avoid àti máa ṣe àwọn àtìsí wọn àmọ́ tó bá ṣe pé kò bá túmọ̀ jẹ́ eléyàn àfáà ní makruhu ni tí ò bá bá túmọ̀ jẹ́ wallahu alam májẹ̀mọ̀ ẹlẹ́ẹ̀kárùn tartibu kalimatil adhan o náà ni àwọn gbólóhùn tá a fi ń pèrò yẹn ká ṣe wọ́n ní sísẹ̀ntẹ̀lé ká tù wọ́n léra wọn tàbá fẹ́ á ní allahu akbar allahu akbar ashhadu an ilaha illallah أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله تتدي باري àgbọ́rọ̀ pé aṣíhádù anna muhammadar rasulullah síwájú aṣíhádù alla ilaha illallah àbí ká sọ wípé hayya alalfala síwájú hayya alasọ́lá àà bí wọ́n sì tó kalẹ̀ yẹn bí náà sì se mú wá ní ẹ bẹ́ẹ̀ náà ni àwọn náà ó sì tó onáńkì ní tartib bainal yani kalimatul adhan turupa nabi ni man amila amalan laysa alayhi amruna fa huwa rad tẹ́yàn bá tó bí ẹsẹ̀ bí ó já sí pé bí ṣẹ̀rẹ́ àti gbé kalẹ̀ èyàn ti ṣe nǹkan mí nínú islam ni anábì sẹ́rẹ́ tó bá ṣe nǹkan kan nínú islam tí sàwà lára àúdà padà fún ni then májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹfà almuwalatu bayna alfazul azan òun náà ni pé àwọn gbólóhùn tá a fi ń pèrò yẹn ó gbọ́dọ̀ já sí a tò wọ́n léra wọn yẹn ni pé a so wọ́n papọ̀ àjẹ́ kí fásitì gáàpù wà láàrin wọn in tí wọ́n ń sọ níbi báyìí ni wípé èyàn fẹ́ pẹ̀rún tó ní Allahu akbar Allahu akbar a ìgbọ̀nsẹ̀ wá ń ṣe àbí nǹkankan ṣẹlẹ̀ ló bá dákẹ́ ló bá jáde lọ nígbà tó padà rí ló bá sọ pé ashhadu alla ilaha illallah mo wà yàní àṣẹ ní sísẹ̀ntẹ̀lé yẹn ni pé àjẹ́ kó pẹ́ tàfikì wọn tàfikì wọn lè ra wọn àbí tàfikì èyí tó bá yẹ kó tó skàn lẹ́yìn gbólómi àyàfi tó bá yẹ pé ní ìdánudúró díẹ̀ látòjúwe èyàn ń pèrún lọ́wọ́ nísìn ó wá sí ó fẹ́ wí gbólóǹkan ló wá sí ìyẹn náà ó dánudúró àbó ń pèrún lọ́wọ́ ó wúkọ́ àbí nǹkan kan ṣẹlẹ̀ tí ó kí bóyá wá wẹ̀gbẹ́ tí ó pé ìdánudúró yẹn kò pọ̀ eléyìí kò sí nǹkan kan àmọ́ tàbà ti dánu tó jẹ́ pé a ṣe nǹkankan tó yẹ pé àwọn tí ń gbọ́pá ah, kí ló ṣẹlẹ̀ níbẹ̀ yẹn eléyìí kò bá mú ká ṣe bẹ́ẹ̀ tó eléyìí ni ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀keje tẹ́kù náà ni parí òun náà ni isma ni pé kí ẹni tí ń pèrún ni pé rafa saud kó gbóhùn sókè tí ẹ bá ń pèrún nísìn o nìkan ló wà bí i wá ń pèrún nìkan náà ní gbọ́ àbẹ́ni tí wà lẹ́gbẹ̀rẹ̀ ní gbọ́ ń ta fẹ́ lò níbi irun pípè yẹn kò sí mbẹ̀ tó ra fẹ́ kó pe àwọn tó wà ní jìnnà kan wá kírun ni o ló fa ló fi já sí pé gbogbo ẹni tí ó bá ó jẹ́ni tó lóhùn dáadáa rẹ̀ ó máa tí máa gbóhùn sókè ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn microphone lásìkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahu alam eléyìí ni àwọn májẹ̀mú méje táwọn afáàkà nípa wípé ń bẹ pẹ̀lú ìrun pípè yẹn tí kan bá ti wá dínú àwọn májẹ̀mú yìí ìrun tá a pè yẹn ó lè máa túmọ̀ sí pé àpèrun àbí kó sí pé àǹfààní tá a fẹ́ rí níbẹ̀ àníri wallahu alam so afáwa ni kambainal adhan wal iqama àsìkò wo ló yẹ kó wà láàrin irun pípè àti ìkọ́ọ̀mà àsìkò táàlò táàfi kalẹ̀ tàbá pèrún tán táàfi fèkọ́ọ̀mà وينبغي الفصل بين الأذان والإقامة بوقت يتسع لتأهب للصلاة afani ó lẹ́tọ̀ ká yani kiki separation wà láàrin ìrun pípè àti iqama kìí pé tá bá ti pèrú tánà láàgbé kọ́ ọmọ amílẹ̀ yìí kò ní òǹdíwọ̀n kan ó ní bí wáksì ya tẹ́sù lè ta áhùbìlì sọ́lá pẹ̀lú àsìkò tá ti kalẹ̀ náà ni pé àsìkò tí ó gbani láti múra láti prepare láti wá kírun wà kò dóòrè ha yẹn ni pé láti wá attend irun yẹn látòjúwe èyàn wò pé bóyá ẹni tó bá ẹsẹ̀ bẹ̀rẹ̀ àlùalá àsìkò wo torí pé tàbákà pèrún tán bóyá mọ̀ázìm nìkan ló ti sàlọ́lá ó sì pèrún wọ́n sì gbé ìkámà wà láàlá àwọn tí wọ́n gbọ́ ìrun pípe ìgbà ẹni ẹ̀sẹ̀ dìde láti lọ sí alwàlá so àǹfààní tàà fẹ́ jẹ nípa pé a pe àwọn èèyàn láti má kírun yẹn a lè má rí àǹfààní yẹn so àǹfààní àsìkò tàà fi kalẹ̀ náà lásìkò tí ó tó àwọn tó gbọ́ ìrun pípe yẹn láti lè múra láti wá kírun yẹn ni pé láti present ibi ìrun yẹn لأن الأذان إنما شرع لهذا torí pé ìrun pípè in tá gbé kalẹ̀ lé lórí in tá ṣe ló fi fún òun náà ní ká kí àwọn èèyàn láti wá kírun wà ilẹ̀ àjọ́ àti lè fa ìdásù mínú tí ò bá ti ṣe léyìí àǹfààní tá fẹ́ rí níbi ìrun pípè yẹn ó ti jẹ́ nǹkan tá ara láre kò sáǹfààní yẹn mọ́ nìyẹn tàbákà pèrún tán tá sì gbé kọ́ mọ̀ àǹfààní tá fẹ́ lò níbi ìrun pípè yẹn kò sí ń bẹ̀ mọ́ kọ́ọ̀lá bùnú bàtọ́ọ̀lù àfáàtà ń pè ní ibùn batol ó sọ nínú síra àwọn kan tí ìmáàmù alhajar al-asqalani tí wọ́n mú wá nínú síra àwọn tán pè ní fatihul bari wọ́n ni láhàdàn lizalik kò sí òǹdíwọ̀n kan fílẹ̀ yìí a ní sọ pé bóyá iye wákàtí báyìí àbí iye ìṣẹ́jú báyìí báyìí ni kò sí òǹdíwọ̀n fún wọ́n ni ghayru tamakkuni dukhulil waqti wajtima'il musallin kò sásìkò kankan fún àbí òǹdí wọn kan ju wípé in tí ó rọrùn níwọ̀n àgbà tásìkò bá ti wọlé táwọn yóò sì fi kójọ láti wá kírun yẹn ni pé àsìkò táàmà ti kalẹ̀ lẹ́yìn bàtà bá pèrún tẹ́síwájú ká tó ṣe kọ́ ọmọ òun náà ni in tí ó rọ̀ ní lọ́rùn nígbàtà pèrún táyà àsìkò ti wọlé lẹ́yìn náà táwọn yóò sì fi kójọ láti wá kírun so ló jẹ́ kí n sọ lẹ́ẹ̀kan wípé a lè wówó àsìkò owó ni ẹni tó bá gbọ́nù pípè nísìn tí ó wà lọ sàlùwàlá àbí tí ó lọ kámàró wá tí ó dẹ̀ sàlùwàlá tó sì wá jọyìn à irun yẹn nínú àwọn mọ́sálásí mi wọ́n máa ṣètò wípé àsìkò tá pèrún ní àsìkò tá sì fi kalẹ̀ ní lápèjúwe àsìkò náà ti wọlé ká tó pèrún lápèjúwe bóyá irun zoro nísìn ká sọ pé lápèjúwe àsìkò tó ní quarter to one wọ́n wà ní wọ́n pèrún ní quarter to one àmọ́ ká tó gbèrún yóò tó àmì one o'clock lágbèrún kò sáburú mẹ́ tíru eléyìí bá wà títipá burú ni a máa gbọ́dọ̀ sọ di dandan wípé àsìkò báyìí la gbọ́dọ̀ fi kalẹ̀ àáwòwò ni ó lè wà ó lè yàtọ̀ síra wọn àwọn ò fi 10 minutes kalẹ̀ ẹlòmí 15 minutes ibòmí 7 minutes àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahu alam àmì ètò dáa jù náà ni wípé ká má máa gbé kọ́ tó má ti pèrún tán ká máa farabalẹ̀ annahayu anil khuruji min al masjid ba'da al adhan afa wa fẹ́ ṣàlàyé fún àwọn kankan tí ó bá mu nígbà tá ma ti pẹ̀run tán tẹ́ pé àwọn èyàn mi ma ṣe ọ̀nà ni kíkọ̀ fún ni láti jáde kúrò nínú mọ́sálásí lẹ́yìn gbà tá ma pẹ̀run tán ẹlòmí lè wà nínú mọ́sálásí ó ń sùn àbó ń ṣe nǹkan kan wọ́n wá pẹ̀run ló bá jáde kúrò nínú mọ́sálásí islam kọ̀ tó bá jásí pé kò lálù àlá ó jáde láti lọ sàlù àlá ni àbí hájà míì tẹ́ pé ó pọn dandan lé lórí ogun jáde tí ń padà bọ́ àkírùn yẹn ilé ìkùsà burú mi àmọ́ tí ò bá jẹ́ yẹn tán bá ti pèrú tán kíyàn wá jáde kó nú mọ́sálásí ilé ìkù bá ṣẹ̀rí àm àbí ṣàṣá wọ́n gbọ́wọ́ látọ̀dọ̀ àbí ṣàṣá ó ní a wà nínú mọ́síláṣí jọ́kátà jókòó pẹ̀lú sẹ̀yídùná Abu Huraira radiyallahu anhu lásìkò ipa azanil mu'azzin olùpèrún bá pèrún faqama rajulun minal masjid yamshi arákùnrin kan nígbàtà pèrún tán bó ti dìde ní ẹlú bá bẹ̀rẹ̀ sí lọ lẹ́yìn ìgbà tí wọ́n pèrún tán nínú mọ́síláṣí fa atba'ahu Abu Huraira tabasarahu sẹ̀yídùná Abu Huraira wá fi ojú ẹ̀ tẹ̀lé arákùnrin ó bẹ̀rẹ̀ sí ní wo arákùnrin yẹn lọ bí ṣe ń jáde lọ ní wo lọ hatta faraja min al-masjid títí tarakun yìí fi jáde kó nu masalasi faqala abu huraira radiyallahu anhu amma hadha faqad asa abal qasim sayyiduna abu huraira radiyallahu anhu wa sabai pé amma hadha a tareleyi ẹni tí ń jáde lọ nígbà tán pèrún tẹ́yì faqad asa abal ó ti ṣe bàbá qasim ìyẹn pé ó ti ṣe ànábì muhammad

tó lọ pé tílíkà fòdúdúlà ó ní wọ̀mọ̀ yá àṣìlá àwọ̀rọ̀ sóòlàhú síbẹ̀ ni àyùdíkélìkù náàrọ̀ níparí nínú sọ́rọ̀tù nìsá àti ìmáṣẹ́ mistake alákùlàhàl ọlọ́ngan ó wọ́nù wa fàlìyàzàrí làzínà yukhalifuna an amrihi

èèyàn náà wá fẹ́ kírun tó yẹ kéyìn ó pèrún àbí òyẹ kéyìn ó àbí bẹ́ẹ̀ tí kọ́ lọ síbì kan nísìn gbogbo jàmáà lọ síbì kan wọ́n ti wá kírun mọ́sálásí àbí wọn ò tí ẹ kírun náà ni wọ́n wá dé ti wá lọ yẹ ká àbí òyẹ ká ìrun tó bá ti bọ́ yẹ bóyá sùkò rẹ ti kọjá àbí lásìkò rẹ náà ni àmọ́ tó yẹ kí so àfáà ni au manama an salatin au nasiyaha fa innahu yushra'u lahu an yu'azzina laha wa yuqim eni ba sun gbagbe irun o sun gbagbe aboti e o gbagbe ni o sun lo asorun fi koja aboti gbagbe ni iru eni be sharia si leto fun ko pe fun irun to fe ki e ko si si ko mo lati ju ni fẹ́sẹ̀ jí nísìnyí irú ẹni bẹ́ẹ̀ yóò pèrún yóò sì sì kọ́mọ̀ tó bá fẹ́ kírun àyàfi tó bá yẹ nígbà tó jí yẹn tó bá ti níkùn ó pèrún tán àsìkò oorun yẹn ó kọjá bí àsìkò tá a ti yọ àsìkò àsùbà èyàn sì lè kásùbà nísìn yóò sì kírun àsìkò kó ní bó ti ẹ̀já sí pé kí máa lọ lára àmọ́ tó bá bá ti yọ àmọ́ táìmù tó yọ nísìn tó bá kírun irú ẹni tó bá jí nìsín ó lè mọ́ bùkátà pé èsù ní òun fẹ́ máa pèrú má irú eléyìí kó kàn ṣe ìkọ́ ọmọ kó sì máa bárun rẹ̀ lọ ni àmọ́ tó bá yí tó bí aago lákòbí èbí aago méje ló jí nìsín àbí lásìkò tásìkò òun ti kọjá tó sì já sí pé bóyá gbogbo wọn ni wọ́n sùn gbàgbé máa wọ́n pèrún àbí bóyá nu gbóná wà wọ́n pèrún lima rawahu abu dawud في قصة نوم نبي صلى الله عليه وسلم وأصحابه عن صلاة الفجر في السفر نقع إبواء حديث في أبو داود رضي رحمه الله تنبوى nínú ìta oorun tí ànábì sùn ànábì sùn gbàgbé pẹ̀lú àwọn sàábé rẹ̀ wọ́n wá sùn gbàgbé wọn ò lè kírun alfajiri wọn àsùbá àmọ́ wọ́n wà lórí ìrìn àjò ni wa anna nabiyya sallallahu alaihi wasallam amara bilalan fa azana wa aqama nínú ọ̀rọ̀ yẹn wọ́n ní ànábì wa pa bilal láṣẹ bilal sì pèrún ó sì ṣe ìkọ́mọ̀ síwájú gbogbo àwọn nǹkan tá lati ti túmọ̀ sí pé nínú súnnà náà ni pé ká ní mu'azin ratib ní gbogbo mọ́sálásí ní mu'azin máa pèrún fún náà náà wà mẹ́lòmí ó pèrún ta ló pèrún Sayyiduna Bilal tí ma pè mú fánàbí sallallahu alaihi wasallam so inú súnnà náà ni pé gbogbo mọ́sálásí kọ̀ọ̀kan ká ní muazzin ráàtì tá ma pé ẹni ìlú olùpẹ̀rún tí ó ma pẹ̀rún ní mọ́sálásí ẹ̀ bá a sì ṣe máa sọ ẹni tó bá pẹ̀rún náà ló yẹ kó sì kọ́ ọmọ eléyìí náà ni súnnà tànàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam kì í ṣe pá burú ni kẹlòmí ó pẹ̀rún àbí kẹlòmí ó pẹ̀rún kẹlòmí sì kọ́ ọmọ àmọ́ à ń sọ̀rọ̀ kí ni súnnà tó bá súnnà mo tó ṣe déédé tó dáa jùlọ

gbogbo alẹ́ kò sùn àmọ́gbà tí lẹ̀ máa lọ bóyí náà wá ní kó wọ́rẹ́ sí tẹ́ bóró sí gbé lọ nìyẹn so olóòwà jí gbogbo àwọn yòókù náà jí àfìgbà tó rùn jáde ìfà nígbà tó rùn jáde ẹgan anábì sọ fún ẹgbẹ́ ah, wáàdì yóò ṣe fún wa mẹ́já mọ́ọ̀fù síwájú wọn ò tó kírun bẹ́ẹ̀ wọ́n tó wá mọ́ọ̀fù lọ síwájú wọ́n wá kírun bẹ́ẹ̀ wọ́n wá ṣe kọ́mọ̀ wọ́n sì wá kírun tí òun táfà fẹ́ ti bọ́ fẹ́ sọ̀rọ̀ yẹn nípa pé tírun bá bọ́ fún ni gan á kírun á sì ṣe ìkọ́mọ̀ kí àtókè fa in ta alfawaid tí àwọn ìrun tó bọ́ fún nìyí tó bá wá pọ̀ kìí ṣe ìrun kan ni lápèjúwe ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ èyòrí zuur asr maghrib ìṣáìkì àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o ni ìrun tó bọ́ fún yàn yí pọ̀ azana azana wahida yóò wá pèrún ìrun ẹyọ kan ṣoṣo àmọ́ tá bá ní ìrun tó bọ́ fún ni mùsùlùmí ò gbọ́dọ̀ máa jẹ́ kí ìrun méjì ò bọ́ fún ni àìkí ìrun méjì papọ̀ àyàtí tá bá wà lórí ìrìn àjò lókù tàbí rúzùrí mi bí òjò lápẹjú òjò rọ̀ lásìkò magrib ní ìsìnwọ́gbà aláìká kí magrib àti ìṣà ìpapọ̀ tàbójò rọ̀ lásìkò zoro tàbí pé yóò níwá lára wọ́gbà aláìká kí papọ̀ àmọ́ mùsùlùmí yóò bá jẹ́rù nǹkan báyẹn àgbọ̀rọ̀ kírun méjì papọ̀ lápẹjú èèyàn lọ sọ́jà nísìn bóyá lọ sọ́jà oko àbọ́jà kìíní kan ó wá wà lọ́jà láti bí magrib kò ní kí àmì kò ní magrib nígbò bá dé lálẹ́ níwà kí ìṣá ìpapọ̀ àà eléyìí ó pàdánù tó lágbára àdánù ńlá ló ṣe ọlọ́mọjà púpọ̀ ayé àtàlẹ̀kíyàmà in tó lè múyàn kí àwọn ìrun méjì mẹ́ta papọ̀ afọ́úsàlàyé irú ẹ̀kún ànísìn àfá ni kí ló fà á ta sí ní tí ìrun tó bọ́ fún ní nítorí hadith àrígbà lọ́tọ́tọ̀ abdullahi ibn mas'ud tó sọ báyìí pé innal mushrikin dájídájú àwọn òṣẹ́bọ ṣagalu rasulallahi sallallahu alaihi wasallam an arba'i salawat àwọn òṣẹ́bọ wọ́n ṣàgálà ànábì yẹni pé wọ́n kwa ìrújú bá ànábì wọ́n mú ànábì dizzy wọ́n kípẹ̀ busy ní pípa ìrun mẹ́rin kò lè kírun mẹ́rin léra wọn yawmal khandaq nígbà tí wọ́n jagun handak àwọn afáàtí máa sálàyé fa nípa ogun handak yìí a hatta zahaba minalail títí tọ́pọ̀lọpọ̀ òru yẹn fi kọjá lọ hatta zahaba minalail ma sha Allah tó fi já sí pé ìntọ́lọ̀ ń fẹ́ kó kọjá nínú òru yẹn yẹn ni pé àsìkò nínú òru ó ti kọjá lọ lẹ́yìn náà sayyidina Bilal wá ṣe ìkọ́mà fasalla zuhur ó wá kírù zuhur yẹ̀rì which means ó kí zuhur summa aqama lẹ́yìn náà ló tún wá ṣe kọ́mà fasalla la'asr ó tún wá kí asr summa aqama lẹ́yìn náà ó tún ṣe kọ́mà fasalla wá kí maghrib isha lẹ́yìn náà ló tún wá ṣe isha kí ni ká tó ṣẹlẹ̀ ní báyìí ogun ni wọ́n jà ogun ogun Khandak gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sàlàyé fún alọ́pọ̀lọpọ̀ ọgbà wàhálà tó ṣẹlẹ̀ sí àwọn mùsùlùmí jẹ́ oúnjẹ gan wọn ò lè jẹun wọn ò lè jẹun wàhálà yẹn pọ̀ débi pé wọn ò ní táìmù kankan láti fi kalẹ̀ pé afẹ́ ni pé lójú ogun àwọn oríṣiríṣi format na máa fi kírun ìmí wà tẹ́ kó wọ́n pa ogun tì wọ́n lọ máa kírun ìmí wà wọ́n ń jẹ́ àlọ́ iná ìlú wọ́n máa lọ kírun àmógun eléyìí ogun kandaki ẹ ó lágbára débi pé wọ́n ò ti ẹ̀rántí pé ó yẹ káwọn kírun so irú nǹkan báyìí nìkan ló lè múyàn tẹ́ pé àwọn ìrun púpọ̀ ó fi bọ́ fún ni àbí lápèjúwe ẹni tó sùn gbàgbé lọ nísìn kò dẹ̀rẹ́ nìkankan jí ìrun bíi méjì mẹ́ta wá bọ́ fún wọn so irú àwọn bẹ́ẹ̀ náà àwọn náà lè nírú excuse yẹn àmọ́ just like that bóyá à ń ṣiṣẹ́ àbí nǹkan míì tí ṣẹ̀rẹ́ ò faramọ́ eléyìí kò lè múni láti jẹ́ pé èrò méjì mẹ́ta èyí wà kí papọ̀ dandan ni inna salata kanat ala almu'minina kitaban mawquta gbogbo orun kọ̀ọ̀kan ló lásìkò a sì gbọ́dọ̀ kí wallahu a'lam eléyìí ni ìparí ọ̀rọ̀ tí a tán sàlàyé fún wa nípa ìtúsùmọ́ ìrun pípé kádùn bẹ́ẹ̀ láàárọ̀ insha Allah ọlọ́mọ́sàbà sàfà lẹ́sàn lórí àwọn táǹkà náà ọlọ́njẹ́ ká lè gbọ́yé kó wúlò fún wa ká sì lè fi ṣẹ́sẹ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalamu wa rahmatullah ẹni tí náà kìí ṣe pọ́rọ̀ yẹn ni gbogbo òrùn pípè gan kìí sọ̀rọ̀ àyàn ni àmọ́ súnà tó lágbára ni so tí ìrùn bá bọ́ fún yàn kìí ṣe pọ́rọ̀ àyàn ni ká pé ká tún sì kọ́ mọ̀ àmọ́ súnà ni òun tí yẹn wà tá a sallallahu alayhi wa alihi sọ́nà sọ pé sàábé kan ó ní pé ọ nífẹ̀ẹ́ àgbọ̀n máa da ẹran ó sì nífẹ̀ẹ́ kọ́ ọmọ wà nínú oko nínú ogbó so náà ni pé tásìkò òun bá tún tó bá fẹ́ pèrún tó bá fẹ́ kí òun pèrún kó sì gbóhùn sókè anábì ní ẹnìkan kò ní gbọ́ ẹ́sẹ̀ǹtì ibi tí ohun ẹ̀ẹ́dẹ́ alùjẹ̀nà ibi gbogbo tó bá wò lè bọ̀ àyàfi kájẹ́rì sí níjọ́ gbéǹdé àlèkìyàmà ọ̀fùnṣò àwọn afáà ni pẹ̀lú hadith àtàwọn ọ̀rọ̀ míì náà tó wáyé olófà tó jẹ́ pé ó jẹ́ súnnà kéyòkúrò àmá tí èyàn bá pé kìí sí pé àbúrú wà ń bẹ̀ wallahu a'lam ìkọ́ọ̀mà ni ó jẹ́ pé kéyìn ó sì kọ́ọ̀mà ọ̀dọ̀ ìkọ́ọ̀mà náà kése pé ọ̀ràn àyàn ní lórí irun àmọ́kò yẹ kéyìn kírun láì ìkọ́ọ̀mà tó bá ti jẹ́ irun ọ̀ràn àyàn ni ẹ̀rí pé afáṣàlàyé nípa pé irun pípé yẹn wọ́n kan fáwọn ọ̀run tó pọ̀ wọ́n wá fún gbogbo

tó bá débi tó bóyá ó débi ayà rẹ̀ ayà rẹ̀ tó láti ayà rẹ̀ sọ́nà láti àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń dúró fún mi lójú wa ṣé wájìbì wà ní. òun náà kìí ṣe wájìbì tí ẹ bá débi haya alasẹ́yìn haya alasọ́lá haya alasọ́lá ó yẹ kí olùpẹ̀rún kó yí orí rẹ̀ sápá ọ̀tún kó sì yí sí apá àlàáfíà kìí ṣe pọ́nrán yẹn ni àmọ́ súnà bí mu'adhin tànàbì sí máa pèrún ni àwọn àfáà míì wá sọ̀rọ̀ nípa wípé ìgbà tí microphone ti wà lónìí tí speaker ti wà lónìí pé kò ní ìdìmọ̀ àmọ́ àwọn àfáà mi nára súnà bá nàbí ìsìnbọ́n sí pé láyé àrẹ́bí tánàbí ìsìnbí bá sì mọ̀ pé náà nù àwọn sọ ikẹ́ àwọn tó ní rárá ká má yí ọrùn mọ́ wọ́n ní pé ó ma yí ọrùn yẹn ni so kẹni tó wà lọ́tún ló sì ti gbọ́ nǹkan tí ó wú yẹn so microphone ní ìfihàn bá dẹ̀ yí orí kò túmọ̀ sí pé Eh, eh, wípé ńgbà tí tó lọ jìnà yẹn kò bùkátà kí yẹn sẹ̀sẹ̀ yìí orí ma amẹ́yìí tó dáa jù fún àfá sálàyé òun náà ni pé ń bò yẹ pé súnnà ni bá fi pè láyé ànẹ́bí nìyẹn alomatofóònù alomatofóònù kágbèjì láti yí orí sí ọ̀tún àti òsì the only thing ta sàlàyé lọ́sẹ̀ tó kọjá òun náà ni pé ayé gbogbo ara orí nìkan láàyè sì fẹ́ yí orí ọrùn náà yí pẹ̀lú ẹ̀ àmá ara ara ara ó wà bó ṣe wà náà ni orí láàyè sọ́tún tàbá fẹ́ ṣe hayya ala salah á sì yí sí àlàáfíà tàbá fẹ́ ṣe hayya ala اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم صل على محمد وعلى آل محمد